abala iṣẹ́ ẹ̀kúrọ̀lẹ́ sà. ẹ̀kúrọ̀lẹ́ o láti bo. èmi dámilárì ọ̀rẹ́ ni ọlá. ojú mi kì í pẹ́ lọ lára èèyàn ọmọ ìtòjọ́ mẹ́ta ìwọ kì í tẹ̀ béèrè èèyàn ń tiẹ̀. àbínú sà kọ́síbò báyìí mú alẹ́ ilé sà. èmi nìkan tán. ẹ̀ẹ́ nílùú tó kan bóbó báyìí ń lọ tí mowó tó fi ra family support ńlá wá fún mi ẹ lágbára lọ́wọ́n ọba ibi tó ti mówó tó fi ra tí yìí wá fún mi kò ní tán bẹ́ẹ̀ o. àmì sà. kí ni mo lè fi ṣe thanksgiving fún ọ o. inú mi dùn ayọ̀ mi kún èmi náà finú fọ́dọ̀ fún ọ ní nǹkan. àwọn èèyàn ń pè mí lólógun ọ̀hún sì mọ̀ pọ̀ lọ́wọ́n ọba elédùnmarè lọ́ba tèmi gbójúlé ọ̀dà o. ọyá mú rẹ o. kí ni mo fẹ́ fi ṣe sà i don't need it ẹ má wọrí sà. á ọmọ ìdí ìsìpọ́ǹtì mi ọmọ ìdí ìsìpọ́ǹtì mi o. sáàrò ká tó fojú tẹ́ńbẹ́lú yìí téèyàn kan bá múnú bí ọ ìwọ kì bọ́wọ́ kó fún un bó bá rojọ́ fún un mírèkù sáyìn àti wọ́ndárà sì máa ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ah, ẹni tó ṣẹ̀ dáràn ń lọ wá fojú tẹ́ḿbẹ́lú rẹ̀ yìí ó dáa o. sórí eléyìí bí èèyàn kan bá ti ṣẹ̀ ìwọ kan kì í bọ́wọ́ kó là mọ́lẹ̀ bí o bá ti là mọ́lẹ̀ àwọn ọkọ̀ máa mú ròyìn wá fún ọ ni pé àwọn ọ̀tá rẹ̀ mọ̀ ṣànkú. sórí lọ́jọ́ ní ìtàwọn kántáwọ́tì àti katapílà dìde sí mi ládùúgbò tán náwọn ò fẹ́ lé mi ládùúgbò àfi kí n gbélé mi kúrò ládùúgbò àwo ìròyìn ọ̀tá fojú bá ẹni ọlá ló lè ròyìn fún ọ òun mo wá fún ọ tí ò wá ń fapá jánú yìí. bàbá láìsí ẹ ṣe sá ẹ jẹ́ máa lọ ń tèmi mo ní church program ní five thirty. ẹ ṣé a yọjú sí mi lọ́sẹ̀ tó ń bọ̀ kí n ṣe kinní olórógbó fún ọ ẹni bá porí rẹ níbi ọ̀run lẹ̀rọ̀. ẹ jẹ́ máa lọ.